الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أدعى قفهم الله رب العالمين جاءت بيولون كل نبو محمد صلى الله عليه وسلم ní àná àṣọ nípa kíkírun sófù lára ilé tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ti tòkù ó débì kan dúró bá náà náà náà ṣùgbọ́n àwọn kankan bẹ tó tẹ̀lé lẹ́yìn táwa dọ̀kọ̀ sí sáré tán àtàwọn ẹ̀kọ́ míì tó ní ṣe tàbí sọ́ọ̀rì ìjàre ìjọ àtàwọn bá kírun sókù látàn ṣẹ̀pá ẹ̀ṣẹ̀ wá gbé lọ sí ibi tá a ti ṣe gẹ̀gà sínú kábàárì sọ ìdíkí ẹ̀kọ́ tó so mọ́ فصل ويكون نعم قال المسلم رحمه الله فصل ويكون المشي بالجنازة سريعة والمشي معها والحمد لها سنة والمتقدم عليها والمتأخر عنها ثواب ويكره الركوب ويحرم النعي والنياحة واتباعها بمال وش أقول زي وتعاه بالويل والصدور ولا يقعد المتبع لها حتى توضع والقيام لها مجيد نعم أكمل حسن ويجب دفن الميت في حفرة تمنعه من السباع ولا بأس بالضبط قبل أول ويؤخذ الميت من مؤخره القبر ويوضع على جنبه العلم مستقبلا ويستحب حسب التراب من كل من حضر ثلاث حضريات ولا يرفع القبر زيادة على الشهر والزيادة للموتى مشروع وزيارة للموتى مشروع ويقف الزائر مستقبلا للقبلة ويحرم اتخاذ القبور مساجد وزخرفتها وتسويدها والقعود عليها وسد الأموات التعزية مشروع كذلك إحياء الطعام لأهل البيت نعم سيد الله وقدمه صحيح àátù gbogbo èdè lẹ́bàá àwọn ibi tó wá ní ìdíkà ṣètà àlékòlè lórí àwọn àṣètà àlékòlè lórí láti inú tíra kejì tí a fi ń sọ̀pọ̀ sí ṣùgbọ́n ká jẹ́ kọ́kọ́ tú nǹkan tí wọ́n sọ yẹn ká tún dé lẹ́nà so insha Allah ta'ala tàálípọ̀ wà tẹ̀lé náà wọ́n ní wàyàkùnà lè mọ́ ṣe òbìnrin jànáza ti ní sàrẹ̀ à bàbá ti kírun sókò láàtàn pàápàá oníkàdé ti gbé ká máa gbé lọ sí ibi tá a ti sùn tàbá ń gbé lọ kárìn ni gbèsè rí kíkà gbé sínú mọ́tò pàápàá bí gbòkó sínú ambulance kí sí lànà islam ṣàbò ọ̀bẹ̀ kò fàárì èjìká báyìí ni wọ́n máa ń gbòkó sí gbígbé sí sí ní àǹfààní tọ́pọ̀ ní mẹ́mẹ́rin ẹjá fàrọ́dọ̀ wípé ẹ̀rọ ẹni tó ẹ̀ṣẹ̀ kú bó ṣe pàtàkì tó lóye ìṣèjọba tó kọ́lọ̀nkọ́ bá ṣàforíjì ṣe mùsùlùmí láàmú sí kí èèyàn wá ríru rẹ̀ lórí kìíní kòkòrò ọkàn bàbà tí ń hùn lórí ẹni táwọn tó wá lé téńté báyìí táwọn yẹn wá ń gbé lọ ẹ dákun ṣé èyí wá sí máa wà ń bẹ̀ fún yàbí òní tí wà tẹ̀ fún wà láì wà tẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó pé ní ọkọ̀ lánàá láti gbé sí lọ́nà tí bàbún bàbún bàbún bàbún ẹ̀kọ́ tẹ̀ káwọn èèyàn ọkọ̀ níbi táwọn èèyàn ń sùn wọn à ní jímọ̀ wọn à ní ìkọ̀ kódà àwọn míì tó lè máa display níwájú ẹ̀ yóò tó máa ṣe báyìí tàbí káwọn kan máa ṣe kíní kan káwọn kan máa lọ tàbí káwọn bẹ̀rẹ̀ kan sì bẹ̀rẹ̀ máa dání wọ́n làwọn ń ṣe rékìrì ó ní yáńdá o ṣùgbọ́n làbí kí wọ́n máa wí alhamdulillah aláìláàyàlá aláàwájibáàrù wọ́n sá máa ń wóríṣiríṣi èdè pàlẹ́ lẹ́nu torí pé tó bá wọ́ ọ̀yàn lẹ́nu èèyàn gan òní mọ tí mú mi jáde lójú yẹn yóò kọjá yìí pé ẹkún àbòsí tí Yorùbá máa ń sun Yorùbá tí ó gbéra láti Ìbàdàn tí ó kókó fún un lẹ́dẹ tí ò ní sọ pé yóò mọ̀ báwọn èèyàn ṣe rí inú mọ́tò títí tí ìdákòdá yóò tó dákòdá yóò tó gọkàdà ọ̀kadà ló tún kò wálé kò tún jábọ́ kò ní sọ kan tó bá dé iwájú ta abẹ̀ báyìí yóò kọ́kọ́ ju báàgì tó gbé lọ́wọ́ mọ́lẹ̀ gbà ní ó lulẹ̀ gbì ni mú fún ẹ ti ń bọ̀ láti kó tí ò ṣubú ọdọ́kọ̀ tí ọwọ́ mà ó fi kan mo wà kan àtàwọn kan àwọn ń sọ̀rọ̀ olú ọ̀rẹ́ rẹ̀ kan ẹni bá yà fọ́lá ní fọ́lá ń sọ àwọn olókù ìkẹta àtàwọn jọjọ ń sọ̀rọ̀ ibi tí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ṣe dénú tó máa méjèèjì tọ́jọ́ rẹ̀ fún wọn òun ń bọ̀ níbọ̀ wípé ó fẹ́ wá túfọ̀ fún ẹni tá a wà lọ́dọ̀ ẹ̀ta àjọ ń sọ̀rọ̀ sẹ́rí bó ṣe dọ́dọ̀ rẹ̀ báyìí tó ní àà ìyá kíní tí ẹ ọkàn rí rẹ̀ ní eh, bó ṣe ṣubú kan ọ̀gá lóye nígbà tí wọ́n nìyẹn bá dì mọ́ kí à ẹ̀fọ́ ẹ̀gbọ́n ẹ̀mọ́ kẹ́lẹ́ ní ẹ̀fọ́ sí ẹ̀kẹ́rẹ́ kan láwọn ikú náà báyà sí yíyá kí bọ́ ọ̀gá abosí yóò bá yọ ọmọ dá o abosí ńlọ wa lọ tán kí lè wá fẹ́ ṣe ra yín lè ti gbọ́ tẹ́lẹ̀ dàbí ẹ̀ ti gbọ́dọ̀ sí ẹ̀ yóò bá alábòsí nítorí pé àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa rí kọ́ mbẹ́ àárí kọ́ àwọn alálàáfà gan ti dúndò pé àwọn sáfẹ́ gbowó náà wọ́n ti gbé àkà sáná tí wọ́n dín àkà lọ tókọ́ àwọn tí kún lẹ́lẹ́ wọ́n ti bí ìjà tó ṣe pé ẹwọ kò tẹ́ ṣe máa sọ ọlọ́run fọ́ sànù wa wàtẹ́jìbù wàyàkónù mọ́ṣíù bìlìjà náà ń sọ àti ẹ̀rì ìgbẹ̀jà wọ́n ní mọ́ṣíò rìn gbígbẹ̀ lọ sẹ́rí àpapàpà ọjọ́rọ̀ pẹ́ wẹ̀lì mọ́ṣíò máa ha àbátá bàrìn àwọn tí ó gbé ẹ̀kọ́ àwọn akún sìn lọ wọ́n ní mọ́ṣíò máa ha wàlhámlò láha àti gbígbé súnà ní kágbìyàn súnà ní tó túmọ̀ rẹ̀ ní pé kásìn dé itẹ́ ó ní àlùmọ́ṣíò máa ha wàlhámlò lájú gbé séjìká fihàn bíi kí wọ́n tó báyìí wọ́n gbé báyìí kí wọ́n máa gbé lọ káwọn ọmọ wa wò téńté báyìí ṣe lágbájá tá àtó bẹ́ẹ̀ tá a bójú rí tèmi pé pa àfọwọ́ kan láwọn èèyàn wá gbèsè jìkà báyìí hmm. yọ́rọ̀ wọn kọ́ sànù wàlìmọ̀tàkọ́dìmù àléhà wàlìmọ̀tà àkérò á ní àṣàwà bí wọ́n bá ń dókù lọ bọ́bá wà wájú tọba wà lẹ́yìn déédéé ni tí wọ́n mú ṣàkánì sọ ní pé ẹni tí ó bá síwájú tí òkú wà láàrin sálàyé táwọn kan tó wà lẹ́yìn ṣùgbọ́n ti dẹ́rẹ́ kọ́jẹ́ pé òkú wà wájú gbé wọ́n tó tẹ̀lé lẹ́yìn tàbáwọn èèyàn wà wájú wọn mọ̀ gbé òkú bọ̀ lẹ́yìn tí wọ́n sọ̀nà a mọ̀ ṣe tààlékùn lórí ìgbà wọn kan wọ́n insha Allah ìtọ́bá ní ìtààlékùn sàwà déédéé ni wàyó kìrọ̀hù rògbò òbò ẹwọ̀n kan wàyó kìrọ̀hù àrògbò káwá gùn kan tágbòkò sínú bàbá bàbá kí náà mọ̀ sí lókè inú ẹ̀rẹ́dẹ̀ẹ́dì ọ̀pá tàbí kí gbogbo èèyàn tó wá wájú òkú wọn wá wọṣọ bláàkì kìí nítorí pé àwọn ìbànújẹ́ kí ẹni tó kúkú fún náà àwọn fámìlì ẹ̀ náà káwọn náà lọ́wọ́ sọ bíláàkì ṣẹ̀kámi tí wọ́n fi ń mú àmì ìbànújẹ́ nìyẹn ìmọ̀ wọn fi jẹ́ kí ọlọ́run bọ̀ wọ̀ láti bọ̀ yóò sànú wọn mọ̀kíróòwò ní kọ̀dá wọ́n yẹ́ ṣẹ̀rọ̀mù ayó ṣùgbọ́n sí mọ̀kíróòwò ní àbí ṣàrọ̀ àfitàlẹ̀ pẹ̀lú rí kọlọmọdé yẹ́ mi fún wọ́n yẹ́ ṣẹ̀rọ̀mù ayó wọ́n ni yá ṣàtú wọ̀tíbáhà bínáàrin wọ́ṣọ́kú àjẹyẹ̀bẹ̀ èèwọ̀ ní náàyù ká máa sí ọ̀fọ̀ òkú lọ́nà tí ọba tẹ̀tọ́ lọ́mù pẹ̀lú ẹkún sọ̀sọ̀ ẹkún ẹkún tó máriwo lọ́wọ́ onínìyà àṣà tẹ́rí bùkà àdámọ́ mẹ́dé nìyẹn wà láì dùnú máa ń ṣẹ̀yẹ sí ẹ̀sìn yóò sì mọ̀ sọ̀kún síbẹ̀ ní ìyá máa ń sọkún tí dùnú tí yóò bá lé ò bá dé wàhálà yìí sì mọ̀ sọ. yẹ́sẹ̀ pé yẹn ọgbẹ́ni ó kèèyàn mọ̀ ọ̀hún bọ́ọ̀mí ó sì mọ̀ jáwọ́ lójú yẹn pé ah, ọlọ́run omi ìdùnnú bẹ́ẹ̀ náà ni omi ìbànújẹ́ náà tó kó jáde lójú èèyàn ẹ̀sìn ọ̀tá àpò kódà ẹni tó bá jẹ́ pípọ́ bá súnmọ́ lọ́wọ́ bá dáadáa sára yìí méjì táwọn kankan bá ṣẹlẹ̀ sí tàbó ṣẹlẹ̀ sáwọn tó súnmọ́ tí ò bá tọ́ lọ́wọ́ bá mu yóò sì máa sọ fún ó yẹ kí mùsùlùmí kó máa gbọ́ alukur'an kọ́lọ̀ tí kó sì máa sunkún síbẹ̀ náà ẹbẹ̀ kọ́ fẹ̀lẹ̀ yàtọ̀ hapò kọ̀lílá wàlẹ̀ ẹbẹ̀ kó gẹ́sẹ̀ rẹ̀ kó sunkún lórí ẹ̀ṣẹ̀ kó sunkún lórí kó ń gbọ́ àwọn àyà ọlọ́run tó fọ́ bá ọ lẹ́mìí kó sunkún lórí ìdùnnú tó bá bọ ìdùnnú fi pẹ́ lọ́wọ́ rẹ̀ kó sunkún kó banújẹ́ lórí èèyàn tó bá kú fún ọ sí wàhálà ń bẹ náà sọ́lá alẹ́ wa lè ọ̀sán lámà ọmọ kù fún ó sì banújẹ́ òsunkún ṣùgbọ́n kò gbẹ́nu Okay sálàyé mi ti kò gbẹ́nu ókè so ká máa túfọ̀ òkú káàkiri ká máa sọkún ká máa polongo ká tún wá láǹgbókù lọ tẹ káwọn kan wá dá iná kí wọ́n ti bọ́n fàyà gbogbo yẹn haramu ni kí wọ́n lókù kú kí wá mú aṣọ báyìí kọ́ wá fàyà mọ́ra rẹ̀ lọ́rùn pẹ̀rẹ̀ ìyẹn ni ṣọ́kù àlìjẹ́ yìí kí wọ́n máa fàṣọ yà mọ́ra èèyàn lọ́rùn ni kò bá ṣe láàbù mu wọ́jú áhùn mi lọ́wọ́ ilẹ̀ wà sọ́bùrù òun ti sórí ibú o ayé òun ti ta o kíníkà ti ṣe wọn o tó ń yébà òun ni kíyàn máa pariwo pé ẹgbẹ́ ni tòun ìparun ni tòun nígbà tó kù bá kú fún kọba islam wọ́n láyá pé ọdún àlùmọ̀tẹ́mì àwòláha hàtà tó ọ̀dọ̀ tábà wá gbókù dé tẹ́ kìí kí wọ́n wà gbé débẹ̀ tán wọn àti ẹ̀ tí ìsọ̀kalẹ̀ yìí ti sáré lọ jókòó àá ṣe sùúrù títí tí wọ́n fi gbé bọ́ọ̀nù sáré rẹ̀ ṣé rí nkẹ́kẹ́ ń bẹ́ ń bí ó kẹ́yìn pé tá a bá ní ká sọ yóò gbà wá lásìkò ni nkẹ́kẹ́ ń bẹ táwọn èèyàn máa ń ṣe tí ò bá sún náà òun ni wípé kí wọ́n gbé òkú sínú sáré ta kán da ìyẹ̀pẹ̀ bó kí wọ́n á ní kẹ́nìkan ṣe wá sí kò bá sún náà nítorí bá sún náà mo ní wípé nígbà tí wọ́n ń gbé sáré rẹ̀ lọ́wọ́ àṣewàṣe tí ẹ rí òkú tó wà nílẹ̀ báyìí wáàsí ń bẹ ń bẹ jù bàbá bàdá yìí pẹ̀lú tán àwọn àti lè gbé bọ́ta báyìí táwọn èèyàn rí wáìtì ní ti dá ìyẹ̀pẹ̀ bò èmi àwọn èèyàn tó ti ń ro aburú mi gan tó ṣe láwọn tó bá jára aburú àwọn ẹlòmíràn ti máa ròyìn pé yes kí ni bó ṣe ń lọ ó ti lọ mú kí pamọ́ ti lọ mú kí ibì kan pamọ́ yẹn ṣe ń gbé lọ ìwé gíní kan ní ọkọ̀ sáré lọ mọ́ sà ẹni tí wọ́n bá tiẹ̀ máa sọ kán máa máa sọ lọ ṣùgbọ́n wọn ní ríwèé lẹ̀ wọn ní ríwèé gíní ní sáré lọ kópa wọn mọ́ mọ́ wá ní ìwé lẹ̀ ńkọ́ ìwé ẹ̀kọ́ mọ́ dókè ń talẹ̀ lẹ́yìn ẹnìkan kú bẹ́ẹ̀ kọ́ lọ́nba àtàkùnjú wọ́n ẹ̀ṣẹ̀ ra mọ́tò ní mọ́tò ńlá òun kò tí ì gùn ìrìnàbúrò rẹ̀ mọ̀ kọ́ra mọ́tò ọkàn mọ́tò lọ́wọ́ kọ́ gbé lọ tẹ́nìyàn kọ́ ọmọ ibi tí mọ́tò ń wà mọ́ àgbọn ah, ẹ̀ ra mọ́tò mú mọ́tò nígbà ìbá ti wà rí mọ́tò kò sẹ́ni orí mọ́tò ń dòní kì í sọ̀rọ̀ kú ọdún mẹ́wàá o òun ló ṣètò ẹ̀ yóò mọ̀ pé wọn bá pín wọn bá má pín o ṣe eré lè dóhun ti mú yóò tún pín gún o àwọn àròrí jákujàku báyìí àwọn èèyàn ní òrùpá àwọn náà kù lọ́jọ́ kan ẹ̀ ká dínà sí i nítorí mo fẹ́ lò náà ní pé nígbà tí wọ́n ń gbé sáré lọ́wọ́ yẹn òun ní àsìkò ìgbà táwọn níbi sọ́lá àlewálé ọ̀sán tó ṣe wá sí tiẹ̀ tó ti yé nìsín kì í ṣe pé nígbà tí wọ́n ti wá da ìyẹ̀pẹ̀ bọ̀ tán wọ́n wà ní kẹ́nìkan ọ̀yá àṣekìnnà kan tó ti yẹ ṣe wá sí wá sí pé ilé ó ti mọ dáhùn yẹn lẹ́sìn mẹ́rin gbà ah, àti gbó lápárọ̀ kálukú ti mọ òjì inú ibi tó fẹ́ lọ tí wọ́n ti da ìyẹ̀pẹ̀ mọ́ yóò ti rí mọ́ náà wọ́lá yẹ́kọ́ ọdún ilẹ̀ mọ̀tàbí ẹ̀wó láhà ẹni ọba tẹ̀lé jìnà ń sàlọ sí tẹ́ kò ní jòkó hátà tó ọ̀lọ́ tí jẹ́ fi gbé bọ́nú hù wa sọ̀rọ̀ tàbá jókòó síwájú ta tàbá ń bẹ láàyè bì kan à mítì kan àbá ta mọ́ṣáláṣí wọ́n wá ń lọ káwá tí jẹ́ fi gbé kọjá ìdájọ́ rẹ̀ wọ́n ti parẹ́ wọ́n ní ká máa dìde pé wọ́n ń gbé òkú lọ tí ó ti yé a ṣètàrí kò lórí rẹ̀ nù àkàmù jánásà insha Allah ta'ala síyẹn náà yé bá faslun wa yajibu dafnul mayyiti fi hufratin ọ̀ranyàn wọ́n ní ká sin òkú sínú òwò ilé ìgbé ni wọ́n pè ihò kì í ṣe inú sọ́kàwé sọ́kàwé yìí ṣe ihò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó di yàrá síbẹ̀ ní abẹ́ẹ̀kọ́ èyí tó burú jù ni pé wọ́n ó jẹ́ sọ́kà rẹ̀ tán wọ́n ó tàn ra inú ẹ̀ ẹ̀kọ́ àwọn kiri ọmọ rẹ̀ náà wọ́n rẹ̀ inú rẹ̀ ní o yán rẹ̀ bí ilé wọ́n wá bàjẹ́ débi wípé wọ́n tó fa àwọn kankan sí la òfin ní ẹ̀rà àti òfin ti rúgbọ́ ẹ̀ wọ́n wà tó gbé kẹ́ni lóde bí wọ́n tó lè wá sí wò tí wọ́n bá fẹ́ sí wò ń dànù nígbà tó kí wọ́n yẹn bá wọn àbí kí wọ́n máa ń ṣe sí bẹ́ẹ̀ náà wọ́n sì gbé síbẹ̀ wọ́n tún àwọn sí wọ́n tún àwọn yẹ̀wò ẹlòmí yóò tún gbé báìbù sí lẹ́gbẹ̀ẹ́ ẹlòmí yóò tún ní òun kọ̀wé tán ìyá òun yóò tún sín ma ẹgbẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ àti oríṣiríṣi jákujàku àti oríṣiríṣi jákujàku bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé wa jàre ṣé fọ́rọ̀ ni ihò láàgbẹ̀ẹ́ kí ni àǹfààní sẹ́rí ká sin òkú ọlọ́run bá fi ṣàpẹ́lẹ̀ àwọn èdè yẹn tó kú bá kú tá a bá fi ilẹ̀ òkú tí wọn ò bá tètè sin ó ní ẹ lọ́mọ wò ìmí ìgbẹ́ tó jẹ́ kí nígbà tí wọ́n bá padà fẹ́ mọ gbé ó sì máa já ó máa já apá lè já ìgbà lè já torí yóò ti máa já bútẹ́bútẹ́ ènìyàn fi já ọlọ́run fi bò wá láṣìírí lẹ́yìn ìbára tó bá pé àyẹ̀kan sí òkú agbé tí àwọn ajá bá ráyè yá débẹ̀ àbíkìnà wọ́n ó bùjá wọn níbi òkú èèyàn wà sí tí wọ́n ń já mọ́nù káàkiri gbogbo ohun tí ọba tiẹ̀ máa ṣe ohun tí ọba tiẹ̀ jẹ́ kó máa jẹ́ lábẹ́ ilẹ̀ tẹ́nìkan kan ò ní fojú kan àpọ́nlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àfi sọ ike fi ṣọ́fọ̀rọ̀ tí ń tàmùnà òhun mìíràn sí bá tí ò ní já àwọn ẹranko àbíjà kan lè débẹ̀ ìyẹn ló fà tó fi jẹ́ pé sáré ìta bá fẹ́ gbé oyè ọmọ ìdín láàdá ó yẹ kó máa ṣe kí ni kó máa dín láàdá ṣe é ṣerú ilé ìtàwọn èèyàn ń gbé ní ìsìnbẹ́kẹ̀ àwọn èèyàn ó sì tọwọ́ bàbá ẹ̀ wọ́n sì yọ pápá òkè wọ́n sì lọ máa dórí òkú mẹ́ bóyá àwọn olórí ibú tí wọ́n á máa ń dórí òkú jápọ̀ òkú iná wọ́n á máa máa dédé pé kí sáré ọmọ máa jè lórí iṣẹ́ ibú tí wọ́n ń ṣe tí wọ́n á tà fáwọn èèyàn ní kò tẹ̀ wáyé ṣé bá rí ibi táwọn èèyàn ti ń gbẹ́ sáré ẹ wà disappointed torí pé ìmí ń bẹ̀ tó ṣe pé pákó gan wọ́n fẹ́ máa lẹ́fù mọ́ ìta sáré ìta rẹ̀ báyìí sàlẹ̀ sàlẹ̀ lọ́yọ̀ kó wà ẹ rí i pé tó bá ṣe pé láìdò lágbẹ́ gan kò tiẹ̀ ní ara rẹ̀ ò ní yọ rárá rárá kò ní débi oyin á ti fi nǹkan dìmọ̀ tó bá ṣe ṣọ́kù náà ní táà ti ti bọ́ àárín àtúntò bíríkì lè mọ́lẹ̀ kìí sọ̀rọ̀ pákó à ní gbogbo pákó táwọn èèyàn wá sọ di pé ibẹ̀ ni a mọ̀ gbókù sí yẹn mo rò pálá ẹ̀mí ti yẹ tí wọ́n bá ti gbé bọnú ibẹ̀ yẹn kẹ́fì di lẹ́yìn kẹ́nẹ̀kan mọ́ yẹn tí wọ́n bá ṣe àárín náà ni wọ́n gbẹ̀ sí káàtì ẹ̀ ní à pákó nígbà tí wọ́n jẹ́ sáré tó dín wá gbé àárín ẹ̀ wọ́n wá gbé bọ̀bẹ̀ tó kí bíríkì ló yẹ kí wọ́n fi di kò sí pákó mi mo rò pálàyé mi tí ìmọ̀ pákó là ń lò iná lójú ọ̀rọ̀ ọ̀run fáwọn ọ̀tọ̀ ọlọ́run láti máa ṣiṣẹ́ burúkú tí wọ́n ń ṣe pákó mi wà ń bẹ tó yẹ pé ẹ̀ ní kó ń bẹ tí ó fi dè síbẹ̀ ní abẹ́ ọkọ̀ tí ó sọ ní ọya wòlíì òkú ti fò <laughs> bẹ́yìn bá gbẹ́wẹ́ sàárè tí ọ̀gbẹ́lẹ́gbẹ́ bá ti ń sọ ìwọ́n ní dọ́ṣọ̀dọ́rí ẹ̀ sálàyé mi ti tàbí ṣùgbọ́n láàdùn ló ń dájú so ṣáko ni wọ́n gbà lérò báyìí nípa kò sí nǹkan tó burú mbẹ ṣùgbọ́n eléyìí tó dáa jù wọ́n ní kéèyàn gbẹ́ láàdùn ṣùgbọ́n àwọn tó máa gbẹ́ wọn wà pọ̀ wà yóò dé kọlù lè máyé tó mímu akọrí alùpàbùrì tí wọ́n bá fẹ́ gbókòó sínú sàárè ibi ẹsẹ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ gbé wọlé kátó gbé inú rẹ̀ wọlé ìparí ibi ẹ̀yìn rẹ̀ láti bẹ̀rẹ̀ ìwà yóò dọ̀ ọ̀tá bá fẹ́ gbé síbẹ̀ kí láàrù yẹn tí wọ́n sọ nígbà tá a bá ń ṣe tààlẹ́ kí a sọ sálàyé mi pé bísímìlá wàhálà mílá tí ọ̀sùn rẹ̀ lẹ́yìn ìgbà náà nígbà tá a bá fẹ́ sin òkú tàbí mo sọ pé ní táwọn yẹn ó ní àwọn tí wọ́n gbọ́dọ̀ wọnú sàárè tí wọ́n gbé sí sálàyé mi pé àásọ yẹn náà so àwọn pọ́ìntì tí mo ń sọ yẹn tí mo bá mi nóòtì wọn lẹ̀ wọ́n yóò dọ́ wàhálà àjáǹbì àlàìmọ̀ tá a bá fẹ́ gbé sínú sáré ẹgbẹ́ ọ̀tún láti gbé sínú ẹ̀ mustaqbila akọjọ́ sí kìbìlà wọ́n yóò sàhábù hàṣù tùrọ́bì min kulli man ṣàbọ̀rọ̀ sàlásà sayad gbogbo ẹni ó bá wà ń bẹ̀ ìjọ náà nígbà tí wọ́n ń jókòó sínú sáré tí wọ́n bá ti ń gbé sínú òhò yẹn tán tí wọ́n fi bíríkì tí wọ́n fi bò tán ó yẹ kí n tọ̀ ní gbìyànjú kó fi ọwọ́ rẹ̀ bú yèfẹ́ báyìí lẹ́ẹ̀mẹ́ta kó dà sílẹ̀ sunna ni kì í ṣe kíkọ́ amọ́kọ́ ẹ̀rà àwọn náà kọ̀kọ́ sálàyé mi ti kódà ọba ìṣọkọ́ náà ló fún sáré make sure kó bú ẹ̀ẹ̀mẹ́ta ṣùgbọ́n tí yẹn bá lè fọwọ́ bùrọ̀dà fi yorùbá fún yorùbá wà bí wọ́n yẹn ti máa ń gbé ọlọ́run láàmì tí ó sáráfà àfáyà wàlá yurfa'u al-qabru ziyadatan ala shibri tá a bá wá gbókù síbẹ̀ tán tá à ń da yẹ̀pẹ̀ sí a ní jẹ́ kí sàárè yẹn ga sókè ìdèdè ṣébùrù báyìí lọ ṣébùrù ni dédé àtẹlẹ ọkàn báyìí sálàyé mi ti ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àtẹlẹ ọkàn yẹn náà a sọ̀rọ̀ tó bá ṣe kí àgbọ̀dọ̀ gbé sàárè òkè jù báyìí lọ bí mọ̀mùsà ọ̀kà ní ìfẹ́ rọ́ṣọ́mọ̀ ọ̀lọ́wọ́ta ó wà láwọn tẹ́ ń kọ́ lélẹ̀ lórí

kò ní ga tó wo ibi tó ga dé tó ga dé bíi pé ìsàlẹ̀ ìsàlẹ̀ báyìí sí tí wọ́n tó ṣe ilẹ̀kùn sí ìmí ìwà ń bẹ níbi tí wọ́n sin sí tí wọ́n gbé òkú mi sí ó ju gbogbo ibi tá a wà yẹ tí wọ́n wà dírẹ́sẹ̀ tí wọ́n tó ya kéwu sí ní yakuya lórí ìsìlẹ̀ táwọn yóò mọ̀ wá lọ tọrọ àlùbáríkà ń bẹ táwọn yóò mọ̀ wá gbòsàn lọ bẹ ẹ̀bọ́n bẹ ní ayé ọlọ́mọ sí wa lẹ́lẹ́wọ̀ọ́ وزيارته للموتى مشروعة kí a lọ máa bẹ àwọn òkú wò so ziyaratu al-qubur ni wọ́n sọ mẹ́ so ziyaratu al-mawta mashru'a ọba ṣẹ̀yà so ok tààzí àwà nípa rẹ̀ wàyẹ́kìfò àfọ̀án azáàrú mustaqbilan al-qibla bilkibla ẹni tó bá lọ bẹ ìtẹ́wò yaqifu mustaqbilan bilkibla kíbla ni ó dojúkọ kí nìdí nítorí wípé yóò ṣàdúrà fún wọn bẹ ní àfi ní kọ́kọ́ dùn ní kíbla assalamu alaikum aládìyàrí mi náà yìí ìsìlẹ̀ parí wa yahrumu ittikhadhu masajida kíyàn wá mú ìtẹ́ kó wá sọ níbi kí ó ti máa kírun kó bá sílámù ìyẹn ló fi jọ jẹ́ kí èèwọ̀ ní ká sìnkú sílé torí pé sísin sílé yóò túmọ̀ sí pé ilé ti di ìtẹ̀ ẹ̀dẹ́nìkan wá ní pé yóò wá lórí ànábì tí wọ́n wá sí sí inú ilé àìsàn ńkọ́ ẹ̀rí ń bẹ pé àwọn ànábì ọlọ́run ibi tí bá kú sí ni wọ́n máa ń kí ni ó ní ọmọ ìṣòro wọ́n النهي عن اتخاذ القبور مساجد نهي عن بقاسين المسلمين ṣùgbọ́n àmì wa máa fi nǹkan kan jẹ lẹ́sẹ̀ ní àmà sàásì wọ́n ni pé Abubakar àti ọmọ ọ̀rọ̀ jẹun àti wọ́n ni tó bá ṣe pé ẹni tó bá ní ilé àbẹ́ni tó ní àyè yẹn bá yọ̀ǹda ẹ̀rì kí wọ́n gbà yọ̀ǹda lọ́wọ́ Aisha kan tó ṣe ọmọ ọ̀rọ̀ bí alọ́ àná kó síbẹ̀ mo rò pé àlàyé mi ti ń kéèyàn wa ń kọ́ one tàbí sọ́lá alẹ́ ọ̀sọ́lá tí wọ́n ṣiṣẹ́ nígbà tí wọ́n ṣiṣẹ́ ìrìnṣẹ́ ní kébẹ̀yàn gẹ́gẹ́ sí inú mọ́ṣáláṣí wọ́n padà fẹ́ mọ́ṣáláṣí bíbẹ̀ mo rò pálá yẹ̀mí tí ẹlọ́ka tíra ṣe kàlù àní nahyu sajid àti ìtẹ̀kọ́sọ̀ kúbọ̀rù mọ́ṣáláṣí wọ́n sọ̀tàn bí kí ní ẹ̀sìn bẹ̀rẹ̀ àti ìgbà wo ló wọnú mọ́ṣáláṣí sábà tún ní ẹ̀ láwọn sọ nísìn mi ká sì so ìgbà tí ẹni tó fẹ́ gan tó gbé wọnú mọ́ṣáláṣí tó fẹ́ síbẹ̀ wọ́n fún mọ̀ràn pé kọ́ má fẹ́ lọ síbẹ̀ ẹ̀kọ́ fẹ́ lọ sáà ìdìbò ṣùgbọ́n ní ìsìn náà tẹ̀tí wàá fẹ́ kọjá ìkọjá abẹ dáadáa tó ti ẹ̀ nìsín ọ̀ọ́dá yàtọ̀ wọ́n dẹ̀ ti fi wá ha tọkọ bí sàlásà tí ìjọdọ̀rọ̀ nìgẹ́ bí ìmùnà fáyé mi ti sùn wọ́n ṣe dáadáa kọ́lọ́hún wọ́n láì tó bẹ̀ kọ́sà náà. táyé so ó yẹ ká sọ̀rọ̀ lórí yẹn náà ó yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀ torí kí àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ni ó ṣe wípé ẹlòmí àníyàn rẹ̀ ni pé ó fẹ́ sọ̀yànù ẹlòmí kìí sàníyàn rẹ̀ ló fẹ́ sí sọ̀yànù ìṣẹ̀hádọ̀ àwọn afáàmì ló fẹ́ gbára lè ṣùgbọ́n aṣọ àṣẹwò yẹn pé là á kìí sí òkú sílé tó bá ṣe wí pé ìgbàláàyè ká mọ sìnkú sílé wà ní gbogbo àwọn tí wọ́n jẹ́ kòláfà nínú Islam ilé wọn ò bá ṣe wọ́n sọ àwọn akọ̀dọ́ ya àìníyà ohun táwọn ara wọn nífìkì òtẹ́kọ̀ wà òun yẹn pé láyọ̀kọ́ sùn àlẹ́ ànábì sọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lámù àti sọ́ọ̀hà ìbáhù ká ní wọ́n sì wọ́n síbì kan tó báyìí pé súnà ní kí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ ni àwọn sàbí ọmọ ṣe lọ ni kò ní wá mọ sórí wọn bíyàn dé bá kí ẹ yọ bá sáré òsùnmọ́nù rẹ̀ sálàyé mìíràn sọ́ba títí di sùn èyí rí wípé nínú àwọn sáré tó wà ní bàkì tí ẹ ní òfẹ́ dáadáa aláfi kí ni ti wá sáré òsùnmọ́nù ẹ ní bá ti á lè nítorí kí kéèké pẹ̀lú position gbọ́n ti gbé kìláfà lọ sí bomi mo rò pálá yìí pé ẹ ní rétà bu bákìrì ní bàkìrì torí pé wọ́n ṣe ń síbi tí wọ́n sàn níbi ẹ ní rétà Umaru torí pé wọ́n ṣe ń sí ṣùgbọ́n ta ni khalifa tó kọ́ wa lẹ́yìn wọn fún àná ni ẹ bá ní bàkìrì ìtẹ́lẹ̀bà wọ́n fi tẹ́ bá ti wọ bàkìrì báyìí tẹ́ ní rí kẹ́ sáré ẹ ti rí tiẹ̀ lọ́ọ̀tún wa ó ń fẹ́ dáadáa sáré òfin wọn sẹ́láyé ní kò sí ga rárá kò ga ju òkú lọ kò sí kíní kàtà mi lẹ́yìn pé ọ̀fẹ́ wọ́n lè ara fi bí blọ́ọ̀kù dábàá yìí bí bíríkì kéékèèké ni ò kìí ṣe blọ́ọ̀kù tó ga sókè o ìmúra fi dà ojú bá mi. àwọn tí wọ́n kú sí ọ̀ṣọ́dún ṣọ́dá òwúdó ẹ̀rí ibi sáré wọn ẹ bá wọn bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ǹsì ẹ̀ báyìí ibi tí wọ́n ṣe ibi tí wọ́n ṣe àwọn tó pọ̀ sí tí wọ́n ní ọrùn wọn jọ sí ojú kan ẹ̀rọ ojú rẹ̀ mo rò pa adọ́ mi yé sọ̀rọ̀ tó bá ṣe wípé ìlànà ni gbígbàláàyè wà fún ni kìí ṣe pé lẹ́yìn lẹ́yìn ló ń sún fí ó tó wáyé jẹ máa ti yàn lé sọ̀rọ̀ tí ẹ̀sìn bá mú gbàláàyè rẹ̀ wà Usman wà ní ṣe pàápàá ọ̀nà tí wọ́n gbà pa wọn Ali ò wá ní ṣe Muawiya ò ní ṣe Abdullahi ibn Umar ò ní ṣe àti gbogbo àwọn sàbẹ̀ ńláńláńláńláńlá àgbà mà ní ní kí wọ́n máa sin àwọn sí ilé àwọn ìyẹn túmọ̀ sí wípé tó bá ṣe kí n tá lè máa ṣe kìyàsì lé lórí ni kìyàsì yẹn àwọn sàbí ní ọkọ̀ sí tó ara kẹláàfù fáánì sálàfù tá à ń sọ nìyẹn kí àwọn sálàfù ò gbọ́ yé bà wọ́n gbọ́ yé kígbà láàyè wà fún àwọn méjèèjì yẹn ọ̀dẹ́ ìyàtọ̀ náà ìníyà ní àyíṣe kìyàsì lé lórí débi káwà mọ́ ní ìgbà tí wọ́n ti ṣe tẹ́ni báyìí rárá mo rò pálá yé mi ti bí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹnìkan kan tó bá mu omi oúnjẹ ọmọ ìyàwó rẹ̀ tẹ́mọ̀ pé tàbá ní àmà sí kìyàsí lórí pọ̀dọ̀ yá ẹ̀ níyà á sọ wípé ìyàwó rẹ̀ dìde wọ̀ síbẹ̀ ní ayélujára ẹ̀kọ́ torí sàálì mọ́lá àbí ṣọ̀dọ̀ ìfà anábì sọ lálẹ́ ọ̀sán láǹtọ̀ pé kòmìnà fún lọ́nà tẹ́lá yẹn torí bí kéèsì ẹ̀ sí rí sọ pé ìyẹn nínú pọ̀dọ̀ yá apply ẹ̀ onírú bí láti lè apply ṣé sàlàyé yẹn láṣepọ̀ ká gbọ́ bẹ̀yẹ yé bí mo ṣe sọ wọ́sàkọ̀rọ̀ fàtò ha torí ẹlòmí ìtún ayò lórí yóò ní kí àwọn àfáà sàódì ní ọmọ ní kí sáà àfáà sàódì máa ń ṣàkàní àfáà bó yàfáà yámánì yámánì ni ó kọ̀lẹ́sí ń tọ́ka àwọn pẹ̀lú alẹ́ sọ́ọ́dì ó tábà ní àwọn alẹ́ sọ́ọ́dì ni ó jẹ́ ọmọ ń gbẹ́nu ẹ̀sìn déédéé ni kò lè yàtọ̀ tí ìbá ti beautify ibi tí wàtẹ̀sírí jù ha kálọ̀ máa taná síbẹ̀ bóyá fìtílà ni bóyá lámpù ni bóyá iná ìjọba náà láfàwọ́ bẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́rí kọ́ńdà wà yá ṣúrùmù ní akọ àwọn yẹn sí ìwọ ni o wàlìkò ẹ̀ ó dù àlàyé ha ká máa jókòó sórí sàárè ìwọ ni kò dá ọ̀sàbò ẹ̀làmọ̀ àti ẹni tó bá ti kú kọjá áfúdọ́ ìlà àmàmìlà ó ti lọ bá ṣẹlẹ̀ tó ṣe ẹmọ́jà àbúrádùn náà iṣẹ́ èèyàn làdúrà rẹ̀ nítorí ó ṣe náà ni ó gbà lọ́dọ̀ ọ̀run kò wá ní ìrámọ́ sọ pé olórí ibú kìíní kẹjà filẹ̀ ọlọ́run sànà àwọn táà sí yàtọ̀ kálọ̀ ọmọ báyàn kẹdùn ètò kúkú wọn ni mo ṣe wà òun náà bá ṣẹlẹ̀ àpò àyìnlọ kíyàn títí fọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta ẹni tí kò bá lọ kí wọn tẹ́lẹ̀ bóyá kò sí lára òun lè lọ fún un tó ti yé وكذلك إهداء الطعام لأهل المجلس الله أكبر إبي تقول يقعد ولا وكذلك إهداء الطعام لأهل المجلس بكنا كافيون دي طرفا وتكفوا nítorí hadithi Ja'faru sálàyé mẹ́tí so kí yé ṣe wípé káwọn àti ọkùnkún fún ká tó máa dáná oúnjẹ fún à àwọn tí bàánú jẹ́ ṣẹlẹ̀ sí kọjá káwọn ní òtún wa máa dá lóúnjẹ làwọn máa wá jẹ wọn máa wá dín ká wọn wá gbé apẹta náà ṣùgbọ́n ní ìsìn òkú bísínẹsì ní ẹbí ń ṣe ńlẹ̀ Yorùbá ṣòwí ara sí àwọn alóyẹ ká lọ máa gbé oúnjẹ fún un ṣùgbọ́n àwọn afá àgàn ní ọkọ̀ sọ pé ẹ ṣe sàárà àwọn afọ òṣè sàárà rí láyé tiwọn wọn mọ̀ ṣe sàárà fún ọlọ́run bọ́ sànù wa pẹ̀lú gbọ́lọ́run ta alẹ́ kọ́ọ̀tù wà lọ́la lórí àwọn nǹkan tá a sọ ìbí dín láyé